ọmọ ọdún mélòó ni ẹ́ ara ara Amẹ́ríkà ọmọ fifty two years ni ẹ́ àkọ́bí wa first born wa ó jù ẹ́ lọ fífi ẹ kì í ṣẹgbẹ́ gbágbà lẹ́nu ẹ̀ ó ní mi ì tí mọ orí èèyàn tó jẹ́ pé ó ní kinní kan orí burúkú ló ń ṣe lórí social media sórí ọkọ ẹ kò ṣẹ̀mí mi ò fẹ́ bú máa yẹn wọn ò ṣẹ̀mí ó dìgbà tán bóyá tán bá dá sí tán bá bú mi mò ń tà ta sí wọn bẹ́ẹ̀ máa yẹn ò ṣẹ̀mí òun useless ara ẹni gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ lórí social media ara Amẹ́ríkà yẹ kí wèrè gbogbo ẹ̀ ló máa dá sí kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ìwà àti sista Kwame tó ṣe update fún kò kàn mí blogger ni sister Kwame blogger lèmi náà mo ní pláfọ́ọ̀mù tèmi tèmi ti ń sọ̀rọ̀ kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ kí n píìkì lọ́rọ̀ yẹn ni pé o ti máa ń ṣe tipẹ́ wọ́n ti àwọn ará Amẹ́ríkà gan ló sọ̀rọ̀ ẹ fún mi bó ṣe máa ń búlì wọn lórí platform ẹ àwọn èèyàn ò dẹ̀ notice àwọn ọlọ́pàá kíyèsí mi sọ́dọ̀ ẹ gbàgbé ọ̀rọ̀ sister Kwame tó ṣọ́pdéètì fún tó ń bú pé àwọn ará TikTok ṣe kí ni pé wọ́n wọ́n wí ní ẹ̀ tí mo dẹ̀ ń bá ẹ wí pé ah ah kí ló dé àgbàlagbà ni ẹ́ kí ló dé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àwọn ará tiktok wí ni sista kwame ó dẹ̀ ṣe update ó tún kọ blogger ké mo dẹ̀ ní ah òun point finger mi kò kàn mí o ẹni tó lọ update ó ní page ó lè sọ̀rọ̀ sí i mi fẹ́ kọ́ máa sọ yí pé àbí mo fẹ́ no blogger ni mi she will blog on her page i will blog on my page sórí mo gbọ́ tẹ̀yàn kan pe fóònù mi pé àsítáàdì ah, ẹ̀ má sọ̀rọ̀ lé lórí pé má jẹ́ kan máa fi pé bẹ́yẹ ni pé o fẹ́ kí Kwame bá ẹni ẹ̀jà mo ní bàjẹ́ fún kíni ṣé mi ń ṣe blọ́gà ni mi ò lè blọ́ọ̀gì lórí péèjì mi ni mo ṣe máa ní pé kó ló kàn mí pé bẹ̀tẹ̀ ẹni yìí àwọn ará Amẹ́ríkà ti sọ̀rọ̀ ẹ̀ fún mi gbogbo nǹkan tó máa ń ṣe fún wọn l'Amẹ́ríkà <clears throat> tó dẹ̀ wọ́n máa ṣe bí ẹni pé àní dààmú o àní dààmú o tó wọ́n máa ṣe bí èèyàn gidi òyìnbó burúkú ayé àtọ̀run ni wọ́n máa ẹ̀ bẹ́ ṣe rí yẹn mo dẹ̀ ń correct ẹ̀dẹ́ni tí bá ti lè bí abẹ́rẹ́ jábọ́ lórí social media yìí ìwọ yẹ kí wèrè yìí tó ń lòfo játijàti èmi ni wọ́n ń sọ fún yí pé òun ló kéré jù ṣebí olórí burúkú ààrẹ ṣebí ọkọ sọ pé o ò mọ̀ mí lórí mídíà ni ṣebí ọkọ ṣe update kan pé mi ò mọ̀ rí o ọṣẹ tó ń ṣe chat tó ló o mọ̀ mí pé ó dẹ òun láìkẹ ajá yẹn kò ní dá fún pọ̀rìpọ̀ gbá ìyá láyà ẹ̀ ọ̀pẹ́ ah. <laughs> wọn sọ fún ẹ ìwọ́n náà ń ló wẹ́ jù èmi kọ́ ni mo wẹ́ jù o mo wà lára àwọn tó jẹ́ pé mi ò mi ò mi ò mi ò sékè mi ò mo gbádùn kí n sọ mí bẹ̀tì lẹ́nu ọjọ́ mẹ́ta ìyàgbá ti ń dé chat mi ti change bí mo ṣe ń ṣe chat mi ti change èmi ò ń ṣe chat just like that anyhow mọ́ because tá a bá ti ń dàgbà láti máa tọwọ́ nǹkan bọ́ ọlẹ̀ ká máa ṣe kí ni ká máa behave matured àmọ́ gbájà lẹ́nu ẹ kò tọ́ sí ìyálákúyálá ìyá ẹ lẹ́nu yẹ kí wèrè kí wọ́n máa sọ wípé ìyá ìyá tèmi kọ́yọ kọ́yọ éèjì ìyá tèmi kúrò kémi fi ẹ́ díwọ̀n pé èyí tó bá kù sórí ẹ pé ṣá yẹ kí wèrè sórí ẹ dà òru ni ìwọ fẹ́ máa ṣe update fún gbogbo everybody lórí social media o rántí pọ́ ti ṣe update fún mi rí o ti gbàgbé ìwọ kan iná olórí burúkú ẹni bíi lady tó wà lamẹ́ríkà àǹtí àdùnní ó máa ń ṣe update fún ọ ó máa ń ṣe chat fún tó máa ń bù yẹn náà ṣe bó ń ṣe lára wọn náà ni kò ní lára èèyàn ní ẹ yẹyẹ kú ṣèbó máa ń ṣe update ó máa ń bu kò sí nǹkan tó ṣẹlẹ̀ lórí mídíà tó kì ṣe update ṣó ti ní depression ni ṣé depression ń wọ́ọ̀rì ẹ̀ ni ó rí bó ṣe rí ìwọ ọmọ fifty two tó dàbí ìyá eighty five ara ẹ ti bàjẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ dìdìdì ẹlẹ́kẹ̀ẹ́ pọ̀pọ̀f statue ẹ ò dáa statue ẹ ò wù mí tó yẹ kó eat gym ṣe bí bó ṣe wú bí bí pọpọ́ọ̀fù tó já sómi ṣe bóun ló jẹ́ káwọn àlè káwọn kọ́kọ́ ẹ náà máa gbálẹ̀ kiri ẹ má bínú ẹ̀gbọ́n ẹ̀jọ̀ má bínú <clears throat> òun ló fà á ẹ má bínú mi ní bú yín ṣe bóun làwọn àlè òun lọ́kọ ẹbí sọ pé òbó ẹ ti fẹ̀ ẹlẹ́nu fífẹ̀ dágbárí orí bẹ́ẹ̀ nu ẹ ṣe fẹ̀ ìwọ ọmọ ọ̀rọ̀ àwọn àti àti àdùnní orílẹ̀-ègbè ẹ̀wọ̀ olóòlù jàtìjàtì ọmọ aláta orí káwọn èèyàn gbogbo everything tó bá ṣẹlẹ̀ ní sáìdì wa gbọdún kan máa ṣe update ìwọ ló máa ṣe gbogbo update gbogbo tó bá ṣẹlẹ̀ lórí social media pátá bẹ̀tí mo wá sọ ọ̀rọ̀ kékeré o ò fẹ́ gbà á àmọ́ ìwọ ló fẹ́ bú gbogbo èèyàn ló fẹ́ máa ṣe àní dààmú o pẹ̀lú ẹlẹ́nu fífẹ̀ pẹ̀lẹ́nu ẹ fífẹ̀ yẹn yẹ kí wẹ̀rẹ̀ lamẹ́ríkà gbogbo nǹkan oní depression ó ti ya wèrè mo gbọ́ tó ń sọ pé wọ́n ní àwọn ọmọ ti ya wèrè wọ́n ti sínwín yẹ kí wẹ̀rẹ̀ lamẹ́ríkà kò sẹ́ni tó máa gbà ẹ́ lọ́wọ́ mi sì tí ń gbọ́ ọlọ́run yẹ kí wẹ̀rẹ̀ the battle line has been drawn mo fẹ́ wá rí mo fẹ́ rí cha another cha tí ẹ tí mi bá padà wá ṣe chat fún ẹlẹ́mẹrin lẹ́nu kò pè mí bastard ó ti fún mi ní content ó fún mi ní content ìwọ fẹ́ ṣe gbogbo update kó máa sọ̀rọ̀ nípa gbogbo everybody kí ló dé tó lè sọ̀rọ̀ nípa àwọn actresses àwọn actors ó rí àwọn àǹtí àdùn ní America. To máa ń ṣe lára ẹ̀ yẹn àwọn yèyé kúdí tó máa ń bínú wọn ó rí wọn ò rí pé àwọn ọ̀rọ̀ celebrity náà máa ń sọ ìwọ èyí olórí burúkú wùmà tó ní ìyàwó ilé olóṣẹlẹ̀sìn tí ò níṣẹ́ olóòórùn olóbò rírun olóbò fífẹ̀ ni ẹ tó jẹ́ pé o kàn fẹ́ máa wá máa sọ̀rọ̀ ní tó bá ti ṣẹlẹ̀ ní agbo wa ń bì kó máa ṣe update ẹ̀ ha ẹ̀yin tèmi ẹ̀ rí pé kinní kan blogger ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ lénìí ò níṣẹ́ ni yẹ kí wèrè lamẹ́ríkà tí e bá iná mu e, èmi ni wọ́n ń fohùn sílẹ̀ fún ni wọ́n ń sọ wípé mi ò mọ̀ e ta ni ẹ́ kò ní dáa fún pọ̀ nípa bá bàbá láyà ẹ̀. àwọn bó ṣe rò wèrè àwọn ọmọ ẹ dẹ́rì kínní ìkejì ìkẹta ìkẹrin wọ́n máa ya wèrè yẹn wọ́n máa ṣàgolódé pọ́tà ni yẹ kí wèrè lamẹ́ríkà ò ní ṣoríire àdàbí tó bá yẹ kí mo ṣépè fún ẹ kí ló fẹ́ pè ìwọ tó jẹ́ pé mo tiẹ̀ máa ń rò pé àgbàlagbà bí abẹ́jọ́ sixty five ni ẹ́ ìgbà táwọn amẹ́ríkà tó ń pè mí lọ́ní kìíní olóòórùn ni pé ó lórí burúkú lamẹ́ríkà ni bó ṣe máa àkíyèsí gbogbo èèyàn kiri pé wọ́n fẹ́ gbọ́kọ̀ òun nìyẹn wọ́n download ẹ fún mi pé lórí burúkú èèyàn ni ẹ pé bó ṣe máa ń tó máa wá tó máa ṣe yín àní dààmú wípé ó dààmú kú bó ṣe rí yẹn pé ìka èèyàn ni ẹ ẹni ibi ni ẹ wọ́n dẹ̀ ròyìn wọn ló ní lára pò ṣe ó lára kú gbogbo nǹkan ló fẹ́ ṣe update lé lórí ẹ kinní kan ṣìwáwà ṣìwáwà orí mo bá múùdù ẹ jẹ́ orí òun sọ̀rọ̀ olófẹ́ sọ̀rọ̀ igbin ọ̀run ó lè sọ̀rọ̀ igbin ọ̀run kọ́nà bá mi tẹ́ ìyá oníyàsáyẹ́fẹ́ rere ọ̀rọ̀ mi ló ń sọ ah, ṣìwáwà ṣìwáwá má ṣe wáwá o ṣìwáwá o ṣì kò ní dáa fún ẹ àti gbogbo àwọn tó wà lórí platform mi ò ní ṣoríire ò ní kúure èmi bold ikú pa ẹ. ọmọ ọgbọ́n tó sọ pé èèyàn kọ́ lamẹ́ríkà kan ó fẹ́ fi pé òun ló máa ń dùn èmi fún wọn bí ìyá ẹ̀ rè èmi ò kí ń dá sọ̀rọ̀ ẹ̀ lórí social media kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́pàá ọ̀rọ̀ ẹ̀ mi ò kí ń dá sí i lọ bèrè lọ́wọ́ ẹ̀ ẹni tó ta ló fẹ́ gbé wá mi ò kì í dá sí ọ̀rọ̀ ẹ̀ lórí social media so kí ló fẹ́ dá sọ̀rọ̀ mi fún ìgbà tèmi àti ẹ̀gbọ́n ń jà lábẹ́lẹ̀ mi ì gbé wá sórí mídíà ibi tí mo mọ̀ tíbi tí mo mà ṣọ́ọ̀dẹ̀ mi ò ever gbé wá sórí mídíà so ìwọ fẹ́ hand mi over sí èèyàn kan ọkùnrin kan lamẹ́ríkà mo ń retí ẹ̀ ẹni tèmi ò ń dá sọ̀rọ̀ ẹ̀ kò bá ọ̀sán kankan pé èèyàn kan kò kàn mí kò kàn mí màmá ma ni mo fẹ́ kí mo fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ fún kí n tèmi ẹ̀sìn ló ń ṣe ọkọ ẹ̀ ń ṣe a ní dààmú ṣé depression ló ń pa yín bẹ́ẹ̀ yẹn ni depression ló mú ẹ tó tó bẹ́ẹ̀ ni wàá máa jáde lójoojúmọ́ ẹ káàsán ẹ̀yìn tèmi o àní dààmú ẹ àní dà kò ní dáa fún ẹ yẹ kí wèrè ò ní ṣoríire láyé èmi ni wọ́n ń pè ìyá ẹ̀ èmi ni wọ́n sọ pé ó ti ya wèrè ọmọ ẹ kí ní kejì kẹta kẹrin wọ́n máa ya wèrè wọ́n máa sinwin ni ò ní ṣoríire kò ní dáa fún ẹ kí ni mo tí ì sọ tó fi ń dárúkọ ìyá kí ni mo tí ì sọ tó ń ro wèrè fáwọn ọmọ ẹ tó máa ya wèrè tó máa bugi jẹ wèrè l'Amẹ́ríkà iná mú ẹ ò ní ṣoríire èmi ni wọ́n ń sọ fún pé mo báàdì o mo báàdì o ó yẹ kójú máa tì ẹ́ àti your age ló ẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe spíkà orí bó ṣe rí jẹ́gẹ́jẹ́gẹ́ orí etí ẹ bó ṣe ká ó jẹ́ kí n fi píṣọ̀ mi hùn ẹ́ ó ní èmi ń fi nǹkan bo etí ó rí etí mi rí ah, jẹun wá píṣọ mi fún ẹ ah, èmi ó rí bí tí mo ti tí mo ti ṣe fọ́ńtà ó rí ó máa ń ṣe eré gan orí ẹ máa dàrú gan ìwọ ọmọ fifty two years orí tí madam adé buhari tí wọ́n wá fún wọn tí wọ́n fún ẹ jẹ ìwọ lórí burúkú obìnrin oníwọ̀nranwọ̀nran ó ṣe àwọn age mate wọ́n máa ṣe lára wọn Lara. onílara olórí Buruku, obìnrin wàá ṣe chat àṣọ ẹ̀ wàá sáré kàbàkàbà màá jẹ́ kó mí kó máa mí ẹlẹ́ẹ̀lẹ́ ìwọ báwo ìwọ lórí burúkú ó ṣe rá àwọn àwọn àwọn actresses kò sọ̀rọ̀ wọn gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ń bí ló wọ́n máa sáré máa lọ kọ update ah ilé sílé kan kò ní dáa fún ẹ ọmọ ẹni ilé sílé ò ní ṣoríire yẹ̀kíwèrè the battle line has been drawn yẹ̀kíwèrè àwọn tọkọ ẹ ń do lamẹ́ríkà wọ́n ń ròyìn wọ́n lọ́kọ ẹ sọ pé ó bù ẹ fẹ̀ gan kí ló dé ṣé bẹ́ẹ̀ nu ẹ ṣe fẹ̀ ló bù ẹ tún fẹ̀ ni kí ló dé tó bù ẹ tún fẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ti du ẹ ńdòkúdò wọ́n ti bá ẹ sùn kó tó dípò pàdé ọkọ tó fẹ́ wẹ̀lẹ́nu fífẹ́ olórí ńlá gbogbo ẹ̀kẹ́ dìdìdìdìdì ó dẹ̀ lọ ìtì gym ó bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe rí ó disfigure ẹ̀gbọ́n bó ṣe rí bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe rí ọmọ fifty two years wọ ọmọ kékeré ó ti darúgbó ṣé mẹ́yàn ṣe máa ń sáré darúgbó nìyẹn ọmọ ọdún mélòó ní ẹ̀yẹ̀ kí wèrè ṣe ti rí ọjọ́ olúwa ọláwùmí òṣòní fún jẹ́ sísá mi very stupid woman gbogbo nǹkan tó bá lọ lórí social media ló máa dá sí aṣọ update abu gbogbo blogger bí tètè mọ̀ wọn àwọn ará amẹ́ríkà ló pàkíyèsí mi sí pé ó ní woman kan pé wèrè kan ni pé olórí burúkú pé ti depress pé ọkọ ò kí ń dúró sílé pé yẹn máa ń dó òbò kiri ni pé ó bu ẹ̀ ti fẹ̀ wípé orí mídíà ló máa ń dúró sí tí wọn bá ṣe pé bí o depression yẹ kí wèrè ó yẹ kó máa kó wà nínú ilé ni kì í ṣe pé kó máa lọ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ blogger ní age of fifty lọ ẹsẹ fẹ́ máa gbágo lo blọ mo fẹ́ mú iná èmi náà fẹ́ sọ̀rọ̀ excuse me mo jẹ èmi náà fẹ́ sọ̀rọ̀ lórí mídíà o excuse ẹ jẹ́ kí n sọ̀rọ̀ o kò ní dáa fún ẹyẹ kí wèrè olórí burúkú àwọn tó ń dóko èmi mọ̀ wọ́n ọba wo lè ní bí àwọn lọ́rán lọ́rán mi sí ẹ kí ló kàn mí èmi mi nídìí láti sàn kankan èmi mọ̀ àwọn tó ń dó ọkọ ẹ ṣé ó ya wèrè ó jẹ́ lọ bá àwọn ó jẹ́ lọ wá àwọn àlè ọkọ ẹ kó lọ bá wọn kó sunkún London lèmi ń gbé Amẹ́ríkà ni wọ́n ń gbé yẹ̀kíwèrè àwọn wo ni blogger àwọn ló fẹ́ dè mí lọ́wọ́ mú ṣé mo dá sọ̀rọ̀ anybody lórí social media ẹni àbí mo gbẹ́nu sí nǹkan tí ó kàn mí lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ lèèyàn kan fi máa lóun fẹ́ gbẹ́nu sọ̀rọ̀ mi ní tí ó kàn mí ṣé mo dá sí ní ìdásí ní tí ó kàn mí mo rọra ń ṣe ni so mo ń wá ń sọ lórí chaati ẹ ní wọ́n máa ń èmi wọ́n fẹ́ hàn dèmi over sí àkùnrin kan lamẹ́ríkà mi lè bu because kò tí ì ṣẹ̀ mi ìwọ́n fẹ́ hàn dèmi over sẹ́yìn ọ̀kan lámẹ́ kò ní dáa fún ẹ̀yẹ kí wèrè ọmọ aláta játijàti a máa ní kí n mú nínú àwọn àwọn àwọn àwọn aláǹtí àwọn aláǹtí orí social media mo sọ lánàá mo ní màá mú madam adé buhari màá sọ màá dà màá tari ẹ sínú gọ́tà màá mú adé buhari màá tari ẹ sí gọ́tà ìwọ lófo nìwọ ìwọ ò fẹ́ ká àwọn tó bá tó bá jù lọ in age ò fẹ́ kí nǹkan ṣoríire ò fẹ́ dáadáa fún wọn àwọn tó máa ń rẹ́rìn-ín báyé aláyé jẹ́ ni ẹ́ yẹ kí wèrè adé madam adé buhari dáa jù ẹ lọ bàtà àwọn èèyàn ò mọ̀ ni bẹ́ẹ̀ ni àwọn èèyàn ò wọn kàn mọ̀ ni ìwọ silent killer ni ẹ́ apanimáyọ̀dà ni ẹ́ níbi ni ẹ́ o máa máa dákẹ́ òde máa máa ṣe bí ìwọ ni ẹ hàn tí mo rí èèyàn tó jẹ ọ àwọn fún ẹ ní wọn ní ẹ tìwẹ́wẹ́ tìwẹ́wẹ́ kíkí náà ń sọ kí ló ń sọ ajá kan lé ilé ajá kan ló tú ẹ ajá kan ni ẹ tìwẹ́wẹ́ ló ń pè é ẹ bá mi sẹkún ṣí ìwà ẹwà mo láìkì kò ní dáa fún ẹ àwọn wo lo láìkì lo láìkì ìyá ẹ lo láìkì àwọn ọmọ ẹ tó bá lo láìkì mi mo appreciate ẹ bẹ stop nonsense tó ń ṣe stop orí burúkú tó ń ṣe chaati wo ni wọ́n fẹ́ ṣe fẹ́ mi ló fẹ́ lé mi lórí mídíà chaati wo ni wọ́n fẹ́ ṣe fẹ́ mi tèmi ò ní finish ìyá ẹ lórí mídíà yìí chaati mélòó ló fẹ́ ṣe bí èmi ṣe máa pora mi mọ́lẹ̀ wọ́n lè pora ẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀. Yakiwere go and sit down òkèrè òbí ti òbí ló onítọ́ bá ti ń sọ̀rọ̀ àwọn tó mi ò wẹ́ lọ béèrè tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ lọ béèrè lọ béèrè wọ́gán mọ̀ ọkàn fi ń sọ̀rọ̀ pé torá à ń jà ni ó wẹ́ ṣé rẹ̀ ń tó wẹ́ yẹn mo wẹ́ mo de mo de mo sọ̀rọ̀ kékeré mo kọ̀rẹ́ ẹ̀ o de bọ́ta o ṣe update bíi mẹ́rin kese. o sáré sodún lọ si tiktok o tún ṣe tiktok mi ò mi ò gbàdúrà kí n rí báyìí bó ṣe ní èjẹ mi gbàdúrà kí n rí bẹ́ẹ̀ no wonder tọkọ ẹ ń dóbò ó ń dóbò kiri nígbà tó ń lọ́nà ẹ fẹ̀ dẹ́nu ẹ ṣe fẹ̀ bíi gbá ìwàkàrà òun náà ló bọ́ ẹ ti bàjẹ́ ó ti fẹ̀ ó ti dẹnu sílẹ̀ ṣẹ̀kẹ́ díndíndíndíndí lamẹ́ríkà gbogbo gbogbo gbogbo gbogbo ohun ẹ̀ ti dí mọ́lẹ̀ báyìí ní bí àkèrè orí bó ṣe tó ó dẹ̀ lọ sí gym pápá rẹ̀ lọ sí gym yẹ̀kíwèrè lọ gym lọ máa gym kó lè look younger ó dàbí ìyá eighty five ó dàbí ìyá eighty má rò parúgbó kan ní aṣọ ọmọ kékeré ni ẹ yé jowú yé jẹ́lọ́sì irú àwọn àǹtí àdùn nìyẹn orí káwọn yẹn fáìn jù ẹ lọ ìwọ look local ó look rass olúkìlọkẹ ó dàbí ọmọ aláta bó ṣe máa ń ṣe gan lọbẹ lọ àwọn èèyàn ó máa ń dàbí àwọn ọmọ aláta bí ọmọ aláta ló ṣe rí fifty two ọmọ ọdún mélòó ló gbà lọ́wọ́ mi ọmọ ọdún mélòó ló gbà lọ́wọ́ mi yẹ kí wèrè kò ní dáa fún ìyá ẹ bí wọ́n ṣe wá ń nàka sí ìyá tèmi kò ní dáa fún ìyá alákùn ìyá ẹ kò ní dáa fún èmi ni wọ́n ń nàka sí pé yá èjì yá ẹ o yá kúrò lára ìyá mi o yá èjì yá o you are a disgrace to your husband at your age fifty two years kò jẹ́ pé mo máa máa jà lórí social media ni wọ́n rò yẹn lamẹ́ríkà wọ́n lò ti depress lọ́pẹ́ ò kì í gbélé yẹ̀kíwèrè wọ́n ní kì í gbélé wọ́n lòun ló jẹ́ kó máa depress kó máa wá online kó máa máa ṣe update lẹ́ẹ̀mẹ́wàá àwa tá a jẹ́ constant blogger kan à ń ṣọpdéètì bẹ́yẹn ẹlẹ́ẹ̀mẹwàá wọ́n ròyìn wọ́n lò ti depression lórí ẹ̀ ti yí orí ẹ̀ ó ti fẹ́ yí òun ló ṣe wá sórí mídíà màmá kọ́ màmá máa ṣọpdéètì máa ṣe ní tí ò kún ẹ́ gbogbo àwọn àǹtí ìdàǹtí ẹ̀dùn ni ọ̀rọ̀ celebrity àtàwọn pásítọ̀ lọ́n wá kiri ìwà máa wá máa ohun tó ń ṣẹlẹ̀ ní sáìdì wá mi ìwà máa lọ máa kọ́ ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí blogger s ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí blogger b lẹ́nìí ó ga ọ àní dààmú o ẹ̀ṣẹ̀ kúrò ń bẹ́ẹ̀ sìn inú kò ní dáa fún ẹ bó ọkọ ẹ ò ṣe fún ẹ nísinmi tó sọ ẹ dẹni tó ya wèrè tó yí lórí ó ní pò ti ya wèrè ìwọ ló ya wèrè torí gbogbo tó bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí ló fi mọ́mọ́ lọ́mọ́ update òun ló fi ya wèrè ló fi búgi jẹ́ ìwọ ló nísinmi ẹjọ́ fifty two tó ń ṣorí burúkú àwọn fámílì ọkọ ẹ dẹ̀ wọ́n máa rí ẹ pẹ̀lú orí burúkú tó ń ṣe yẹn pẹ̀lú ẹ̀kẹ́ dìdìdìdì yẹn ọ̀tẹ̀jẹ̀ tó ní gustacho mo ti ẹ̀ tún wo etí ẹ nígbà tó ń sọ pé kémi ṣó etí mi ó rí ibi tí mo ti ṣe frontal ni jẹ́ ń wá bí jẹ́ kí n wá lọ fún ẹ kí n fi hàn ẹ bí kí n fi ibi tí mo ti ṣe frontal hàn ẹ àbẹ́ yìí pé wèrè lélẹ́yìí <laughs> èmi ni ìwọ yẹ kí fẹ́ máa sọ̀rọ̀ sí kò ní yẹ tìrantìran. Ah! <laughs> ta ló ní kó wá bá Kalau kalau, kalau ló sọ pé kó wá sọ́dọ̀ mi apa ló ní kó wá bá mi ìkàlẹ̀ tó ní kó dá mi lóhùn o ẹni yẹn ò láìkì ẹ̀ tó ní kó stop o mo tó bá bọ́ta mo máa reply ẹ mi ò stop máa reply ẹ mi ìdẹ́ni lo píṣọ ẹ sorry wọ́ọ̀ mi máa reply nísìnyí tí mo ti ṣe chat yẹn àwọn èèyàn ti mọ̀ án sìn pé ìwọ mò ń bá wí ó ti yé mi ní láti mí ní lo píṣọ ẹ màá dà wá máa ṣe chat fún ẹ màá ṣe chat wá á táyà ẹ ìwọ lórí burúkú ọmọ òṣì ìwọ ọmọ kọ́mọ ọmọ játijàti ọmọ rédèrèdè olóbò rírùn olóbò fífẹ́ tó ti ṣaṣẹ́wó ṣaṣẹ́wó ṣaṣẹ́wó kó tó pàdé ọkọ ẹ lámẹ́ríkà yẹ kí wèrè kò ní dáa fún ẹ jẹ́ ìfẹ́ tí mi wọ̀n ẹ́ àṣé tí ẹ tiẹ̀ tóbi ó ká bíi ti ń kó tó ká bí e, e, ìgbà tó ká ẹja ìwọ̀n fi rẹ̀ ń wé mi kò dẹ̀ ní bá mi yẹ́yẹ̀ kí wéèrè mò ń bọ̀ fún ìyá ẹ̀ mi ì ṣe mi ì ṣe chaati fún ẹ o yẹ kí wéèrè mi ì ti ṣe chaati fún ẹ ẹni tó ní kó wá bá mi ah! kò gbá tiẹ̀ o èmi ò lójú tì í. Ah! ìwọ lójú máa ti last tọ́lọ́run yan ohun ẹgbẹ́ máa ní à kí lédè tẹ̀ ń bá ọmọ tẹ̀ ń bá ọmọ ru ọmọ bẹ́ẹ̀ yẹn dírágì àwọn ọmọ yẹn ò lójú kò lépo lójú kò lè wọ́n ọmọ yẹn ò lépo lójú ẹ má ẹ má dírágì ara yín pẹ̀lú ọmọ yẹn ṣé ẹ̀gbọ́n tó ń sọ bẹ́ẹ̀ pé òun ò lépo lójú ni ẹ má dírágì ara yín pẹ̀lú ọmọ yẹn wàá rí tán màá máa sọ fún ẹ ẹ má fura yín polẹ̀ irú ọmọ yẹn ò lépo ẹ má ba ẹ má ń bọ̀ jẹ́ kí n wá nǹkan tí mo fẹ́ wá kí n fi wọ̀n já ẹ̀ ò ń béèrè etí mi etí mi rèé o ṣó ah, tún ti lọ ni <laughs> jẹ́ fetí mi ìwọ̀n kò ní dáa fún ẹ jẹ́ ẹ̀yìn láàjẹ́ ṣòtúrẹ́tì ṣòtúrẹ́tì fine girl òun ni kò ní ó ní èmi ń lo bí àwọn fídíò kan tí mo ṣe lẹ́nujọ́ mẹ́ta tí mo fi bí scarf bí hat fi bo orí mi so bóyá mo wá fi hat yẹn bo bí etí mi wèrè wá ń sọ pé à ah, ah, wọn kò kí n ṣó etí ẹ wọn sì yá wèrè ọyàn ọmọ máa fi rẹ́rìn tó bá lè etí èèyàn fa etí mi fine kò tóbi jù kò kéré jù kò ká ó straighten jẹ́ fẹ́ tí mi wọ̀n ẹ́ kò ní dáa fún ẹ. Ah, èèyàn kan ní speak English wo oh, just hold on for now mo ń bọ̀ jẹ́ ṣe o jẹ́ ah ṣe o máa rí bẹ́ẹ̀ yẹn ṣá ah kí n gbé lọ́ọ̀lẹ̀ náà mo ń bọ̀ hmm, kò lè rí bẹ́ẹ̀ yẹn ìkẹjẹ súnmọ́ òun wẹ obìnrin tí mi ni o kò ní dáa fún ẹ òun ní jẹ́ ń fi hàn ìwọ ló béèrè o ìwọ ló ask fún o. Hmm. Ah, hmm. ṣé ti rí ah, rí báyìí ṣó ti rí ẹjọ ṣẹṣẹ lè rí ẹyin tèmi obìnrin tí mi ni o òun nìyí o ṣóṣó dáadáa ṣáì torí torí òun béèrè tí mi ni mo dẹ̀ fẹ́ mo fẹ́ fi hùn ẹ́ ó ti dá báyìí èmi nìyí o etí mi rèé o ṣó rétí mi mo wá fẹ́ sọ fún ẹ mo fẹ́ kó lọ ṣerú stáìlì yẹ kí wèrè lọ ṣe irú frontal kò ṣe irú style yìí bọ́n ṣe ṣe fún mi ni kò ṣe mo fẹ́ wo béètì ẹ̀ ṣe rí bó ṣe tóbi tó nígbà tí mo máa wá àwọn tí wọ́n ju àwọn píṣọ orí burúkú ẹ̀ tí mo rí pé ah etí ẹ̀ tó etí mi mẹ́ta àṣẹ tó máa ń ba ayé yín jẹ́ tó ń dùn yín nílẹ̀ máa ń búyàn ohun rẹ̀ ṣó rí ṣó rí ti fine girl ẹ̀kíwé rẹ̀ ṣó ti rí orí àbó orí ṣó rí ti mi star girl nìyẹn ó ti rí ṣé bá dẹ̀ orí àbọ̀ orí gẹ́tù gbèsè fún ìyá ẹ kò ní dáa fún ẹ ó ti rí orí àbọ̀ orí yẹ kí wèrè oní depression lamẹ́ríkà ó ti rí mm-hmm. so jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. speak english wetin you come find kí ni wetin you wetin you come find here i no sabi english mi gbọ́ english i no hear english. I no hear English mi ò sọ òyìnbó rí lórí mídíà mi ò gbé ń bò ó mi ń gbé ń bò ó márùn mi ń gbé ń bò ó. ilé nǹkan ọ̀hún wa ó dẹ̀ ó dẹ̀ kíníkà eh, eh, kíníkà eh, kí èmi ni wọ́n ń sọ̀rọ̀ sí i. <laughs> ta ló gúnyán fún ẹ tó ní tọbẹ̀ òṣòro. <laughs> yẹ kí wèrè ìwọ fẹ́ máa ṣọ́pdéètì fún gbogbo èèyàn o fẹ́ shop date kó máa sọ̀rọ̀ gbogbo èèyàn pé ah, ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ni ah, lórí tiktok lẹ́ni wọ́n fún jẹ wọ́n ba ayé ẹ̀ jẹ́ mo ti sọ fún wọn pé kí wọ́n máa sá fáwọn ará tiktok yẹn àwọn ará tiktok yẹn wọ́n wọ́n lè jọ àwọn orí facebook lọ ah, wọ́n wọ́n wọ́n ta sí blogger k wọ́n finish blogger k wọ́n finish blogger b wọ́n ṣe kinní kó bá tún kúrò lórí àtúbọ̀ síta another person àtúbọ̀ jẹ́ ọ̀rọ̀ tèmi tó jẹ́ mi mo wá ṣe chaati àtúlọ̀kọ̀ update lé lórí kò ní bá mi dáa fún ẹni tó fi depression ṣe ìyá ẹ̀ ẹni tó fi depression ṣe ìyá ẹ kò ní dáa fún. nígbà nǹkan tí mo fẹ́ ṣe lo wá bọ́ta bẹ́ẹ̀ yẹn lo nísinmi mi ìwà jẹ́ kó nísinmi lo sáré ń ṣe chat ló ń ṣe chaati ló ń ṣe chaati rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ fún mi ah kò ní bá mi yẹ Ọlọ́run ẹni tó wá bá ẹ gangan lẹni tó tó yẹ kó wá bá lórí mídíà Ọlọ́run ta ló gún yan fún ẹ tó ní tó kọbẹ òṣòwò yẹ kí wéèrè. ta ló gúnyán fún ẹ tó ní tọbẹ òṣòro yẹ kí wèrè ó rí pé bó ṣe rí ó rí pé òun ló ń pòsì yẹn tó bá jẹ́ pé mi rí bẹ́ẹ̀ ni kò bá da bẹ́ẹ̀ mi ò rí mi ò rí bí nǹkan tó pòsì yẹn kò ní dáa fún ẹ kò ní dáa fún àwọn ọmọ ẹ ò ní jèrè àwọn ọmọ ẹ bó ṣe bó ṣe jẹ́ pé nǹkan kéré tí mo sọ ó sáré lọ sọ pé àwọn ọmọ ẹ máa ya wèrè ìwo lórí burúkú bó ṣe gbógun tàǹtí àdùnní nìyẹn bó ṣe gbé ogun ti àǹtí àdùnní nìyẹn tó ń ṣe lára ẹ̀ ṣó fẹ́ fọkọ ẹ̀ nìyẹn lọ́lọ́kọ náà ìlara bayé ẹ̀ jẹ́ wọ́n rò yẹn lamẹ́ríkà yẹ̀kíwèrè wọ́n ló lórí burúkú yẹn lamẹ́ríkà wọ́n ní bó ṣe máa ń bá wọn jà kiri nìyẹn pé wọ́n fẹ́ fọkọ ẹ̀ wọ́n ní àìmọye ibi tó ti máa lọ ń jà náà kiri pé wọ́n fẹ́ gbà wọ́n fẹ́ gbà ẹ̀ lọ́kọ bàjẹ́ pọ́kọ ẹ fi ọlọ́kàn balẹ̀ òní máa jà kiri wọ́n rò yẹn pé èèyàn burúkú ẹni bí ní ẹ pòun ló fi ní depression ló fi jẹ́ pé ló fi wèrè fi ń sán lórí ẹ̀. orí tó ti sáré bọ́ta lánàá ó lè sọ̀rọ̀ ẹgbin ọ̀run ọ̀rọ̀ mi ló ń sọ ọ̀rọ̀ mo dà ẹ́ láàmú mo ṣiṣẹ́ ṣìkàṣìkà mo fínísì ẹ̀ mo ṣiṣẹ́ ṣìkàṣìkà mo fínísì ẹ̀ kí ni tó ń gbé jáde it's my new igbólábí ṣìṣìṣìwọ̀n á mà ṣe ṣé nìyẹn jọ mí kò jọ mí èmi ò wẹ́ mi ò ń wọrú wíìgì yẹn àwọn ọmọ ẹ tó ò ní jèrè sọ́ni tí má ti ń fi tàwọn ọmọ ẹ sọ́kọ ẹ ọkọ ẹ ó máa sọ fún ẹ kí má jẹ́ kán fún àwọn ọmọ mi ta má mo nǹkan tí má ṣe fún ẹ lọ béèrè mi mo fọlọ́ǹbùra má lọ sórí péèjì mi tí mi ò lò màá kọ́ àwọn ọmọ ẹ síbẹ̀ màá dẹ̀ ṣe chaati fún ẹ ń bẹ̀ màá ṣépè fún wọn bẹ̀ wàá bá dé bẹ̀ ṣebó ṣebó ló fẹ́ ṣó pé o fẹ́ o fẹ́ ṣó ààrẹ màá finish ẹ̀. o o ro pe won drag ari lori media emi ma drag ya ye ki were ye ki were n to gbe sita ojo mi sade sori e pe Sha. Shade, wa wan bi no wan bi wo mo sade sori e ori e pe Shade. awon adebuwari ma da adebuwari won da ju wo lo wo n se eyan da da eyan e àwọn tó kàn mọ̀ wọn tó mọ̀ dáadáa ni tó bá dé tó bá mọ̀ wàá mọ̀ pé àwọn adébùwárí da àwọn àwọn àǹtí àdùnní gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn ìwọ lófo nìwọ ọmọ aláta nìwọ ìjọ wo lórí mi kí lọ máa lọ́mọ̀ ń bú àwọn àǹtí àwọn àǹtí àdùnní àbíjọ wo lórí mi tí mò ń bú madam adébùwárí ìjọ wo lórí mi kí n gbé kí ni mo mi ìmọ̀ tí mo fẹ́ sọmọ lórí mídíà o mo fẹ́ ṣe chaati mo fẹ́ lọ bá dé madam adébùwárí o àǹtí ọlá yínká kí ló máa ń pè àǹtí yéyésù yusufu ní dublin yusufu ah. jẹ́ kí n pè wọ́n ní yusufu orúkọ wọn sápá mi lórí àǹtí yusufu ní dublin gan níjọ́ kan tó ń ṣe chaati fún mi mo ignore ni ní ti ẹ̀dá wọ́n tó ń ṣe chaati wọ́n láwọn advice mi àbí nǹkan kan mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ ni because mo kàn wọ́n pé mo kàn wọ́n advice mi náà ni mo dẹ̀ let go ní kí n dédé ń wá fún yàn àgàgà wọn tó bá jù mí lọ ò lè rí mi kí n sọ máa tọ́jà mi ń i don't do it àǹtí yéṣùfù ní dublin yẹn jọ tán láwọn advice mi tó support èèyàn kan mo ṣe pé mi ò rí chat wọn mi ò bú wọn aláì wọn ti ẹ̀ ń sọ̀rọ̀ wọn rárá ń sọ̀rọ̀ sí mi náà níbẹ̀ náà tó bá mi mi ò sọ̀rọ̀ sí wọn bọ̀dá ṣégè dádì ṣégè bá mi gbà mí o máa sórí platform o máa bú mi tí n bá ṣe chat tí yóò bá dùn wọn dádì ṣégè nínú ó máa wábẹ̀ tó máa bú mi dáadáa á bú mi dáadáa á orí ẹ o kìíní kan kìíní kan ó ti bú mi lọ́jọ́ kan mi tiẹ̀ mébú tó ṣáà bú mi tàdí ṣége mi ì dá wọn lóhùn mo ṣe bẹ́ẹ̀ ń pè mí ò rí hmm? mi ì dá wọn lóhùn mo ignore wọn mi ṣe bẹ́ẹ̀ ń pè mí ò rí bẹ́ẹ̀ ìwọ yìí olórí burúkú èèyàn ni wọ olófò ni ẹ ta ni wọ àmọye àwọn àgbàlagbà bẹ́ẹ̀ náà tí mi ò kí ń ta sí lórí mídíà tí mi ò ràn tẹ́ pé ìjọ olórí mi kí wá ń bọ́ta kí n máa ní mò ń sọ̀rọ̀ tí mo ní adé bí ń pa láṣọ àdúrà ìjọ olórí mi kí n bọ́ta kì ní mi ò mò ń wá chat tí mo fẹ́ ṣe torí mò ń gbọ́ tó ń sọ pé wọn ò lè feed láì sọ̀rọ̀ lórí mídíà kì í ṣe mi jẹ́ lọ kọ́ ló jẹ́ lọ kọ́ bó ṣe ń sọ̀rọ̀ lórí social media tó bá sọ bẹ́ẹ̀ àwọn èèyàn máa rẹ́rìn mi sí lára àwọn tó jẹ́ pé tọ́wọ́n bá ti sọ̀rọ̀ wọn tí wọ́n bá ti ṣe mídíà wọn lè lè san bills mi sí lára wọn hello mo wà hard working mo ń ṣiṣẹ́ bí mo ṣe máa wá ṣe bá ń ṣiṣẹ́ kan màá tún máa wá míì mo tún lójú kòkòrò iṣẹ́ mo máa wà níbì kan mo máa ṣiṣẹ́ mo ń rówó ń bẹ̀ màtúmọ̀ màtúmọ̀ màtúmọ̀ máa ní mo tún wà míì o ti gbọ́rú ẹ̀ rí ìyìn tó mo níyẹn ìyẹn iṣẹ́ ni o pé kíyàn máa ṣiṣẹ́ kò tún ní tó mi màá tún mọ̀ bàbí kí n tún kí n tún wà míì sí kí n tún wà míì sí màá bẹ́ẹ̀ lómi sọ àọ̀dọ́ yín kọ́ kinní kan ẹgbẹ́ àbí mo lè lọ́bẹ̀ náà bẹ́ẹ̀mi ṣe ń ṣe nìyẹn orí mi kí ni mo fẹ́ ṣe chaati kí ló máa ní mo lọ ń bá wọn fara máa dé sí màmá aláṣẹ àdúrà kí ló mo fẹ́ mi ò rí chaati mo fẹ́ ṣe tó mo fẹ́ wá bú wọn ìjọ olórí mi ti mi tọ kámẹ́rà tí mo wá ń bú wọn ìjọ olórí mi tí mo tọ kámẹ́rà wa ń bú mọ̀mọ́tà ọmọdé Buhari ìjọ olórí mi tí mo tọ kámẹ́rà tí wọ́n bú Yẹ́sùfù sí àǹtí Yẹ́sùfù ní Dublin ìjọ olórí mi tí mo tọ kámẹ́rà tí wọ́n bá wọn sita àbọ̀dá ṣẹ́gẹ́ ìyà kò ní bá mi dáa fún òní ṣoríire láyé orípo ti kọjá ìyẹ kò ní dáa fún ẹ Ṣadé yẹ kí wèrè ikú pa I don't go for them. I'm not interested amọ̀yẹ nǹkan mi kan máa ṣe tí ò dùn mọ́ mi nínú máa ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí ni wá kò kàn mí kò kàn mí. ṣebí mo mọ mọmi adé mọmi náà mọmi adébọ̀rà kan mọmi adébíyìn pé mo mọ̀ wọ́n délédélé náà amọ̀yẹ nǹkan mi kan máa ń ṣe fún mi tí mi ò láìkì lórí mídíà ṣé mo bọ́ta mo máa sọ máa ṣe bẹ́ẹ̀ mi ti ajá mo máa ń rí àsì ìyá mi ni ìyá mi ni wọ́n gẹ́ra fún wọn lẹ̀ wọ́n gẹ́ fún wọn lẹ̀ jàre ẹni tó mọ̀ mí ó mọ̀ mí délédélé gidi la mọ́ra wa orí mi kí wọ́n máa ṣe yẹ̀yẹ́ wọn kí máa gbé wọn wá sórí mídíà kí máa yẹ̀yẹ́ wọn torí kí ni torí tó máa lọ kí máa bọ́ pátá wọn lórí mídíà kí máa yẹ̀yẹ́ wọn kí máa mú dirty linen kí máa I don't do such àwọn lè ṣe fún mi kán lọ máa sọ̀rọ̀ mi ní fún àwọn èèyàn mi ò sọ̀rọ̀ wọn rí òun ni mo sọ lórí mídíà mi ò sọ̀rọ̀ wọn láì darí fẹ́yàn rí mi ò ṣe àdàbí tí n bá ṣe rí but I won't lè ṣe láti be pleased anybody i don't do it I'm àwọn àgbàlagbà lóríṣiríṣi náà tẹ́kẹ́ mi ò kí ń ta sí wọn wọ́n máa ń fi wọ́n lẹ́nu kò kàn mí àwọn náà àwọn náà ṣe kí ni wọ́n ń ṣe tí wọ́n ní nígbà tí wọ́n ò bú mi nígbà tí wọ́n wá bá mi kí ni mo fẹ́ tán kámẹ́rà kí wọ́n máa bú wọn fúngbà tán bú mi tán sọ̀rọ̀ sí mi tó respect ara wọn tí wọ́n mọ̀ ti mọ̀ pé à ah, mi ìfẹ́ dọ́dọ̀ ọmọ yẹn ọmọ yẹn o lépo lójú o o máa wọ́ mi o wọ́n dẹ̀ wọ́n dẹ̀ maintain ara wọn ìwọ tó jẹ́ pọ́ máa látajá ti jàtì ìwọ sí ní ìwọ ìwọ ìwọ lè maintain ara ẹ gbogbo ọ̀rọ̀ ló fẹ́ dá sí lórí mídíà àwọn tó bá mọ̀ tí mo máa ní lóòótọ́ ni bí ó ṣe máa ń ṣe nìyẹn gbogbo ọ̀rọ̀ ló máa ṣe ló máa ṣe update lé lórí bó ṣe ṣe update lórí ọ̀rọ̀ àǹtí àdùn nígbà kan nìyẹn tó ní kinní kan Sátírì Ràmọ́nì ah, ah, nǹkan tẹ́ ṣe ò dáa Sátírì Ràmọ́nì will come for you àǹtí àdùn ní l'Amẹ́ríkà you don't know anything yín ò bá jẹ yín ò bú o bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú àǹtí àdùnní lólórí burúkú yẹ kí ṣadé yìí bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú àǹtí àdùnní gbà ẹni tó lamẹ́ríkà tó ń jowú yẹn nítorí pé ó rí pé àwọn ìyẹn máa ń ní viewers wọ́n máa ń wò ó olórí burúkú yóò dẹ̀ kí n ṣe speaker àní dààmú o àní dààmú pẹ̀lẹ́nu fífẹ̀ yẹn ló máa ń ṣe akànfẹ́ fídíò ẹ̀yin tèmi àní dààmú o hmm. ṣe rí gbogbo tí mo rí lórí mídíà lẹ́nìí ọgbọ́n ló kọ́ wa èèyàn ibi ni ó wíkẹ́ẹ̀dì ju àwọn mádàmádé Buhari lọ ẹ̀ẹ̀kan mọ́ ni mo mọ́ gidi táwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀ fún mi àwọn mádàmádé Buhari àwọn yẹn kàn ń ṣọmọ gbòòrò ni wọn kàn ń ṣe ìyá ata ṣe ń gbòòrò táwọn kan tó bá ṣẹlẹ̀ wọn kàn ń sọ wọn dẹ̀ sọ ti ń ṣe pé kinní ni àwọn yẹn kàn ń jẹ kàn kàn máa ja eré kí wọn máa jayé lọ pé kinní eléyìí ìka èṣù ni ẹni bí ni bẹ́ẹ̀ ṣe rí yẹn the people they don't know wọn ò mọ̀ pé ìka ẹni bí ni bẹ́ ṣe rí yẹn ìwà máa ṣọpdate wàá máa wàá máa nàka sáwọn èèyàn wàá máa bú gbogbo èèyàn àmọye update náà tó máa ṣe fún mi náà tó máa send sí máa ṣe bẹ́ẹ̀ pé mi ò rí sí máa ṣe chat aṣáájú lọ ṣọpdate ẹ̀rẹ́ èyí pẹlẹbẹ yẹn oní oní mo oní olémi ò lára kò dẹ̀ ní dáa fún ẹ ayé èjì ẹni lèmi wà ìwọ tó yẹ kó lọ sí gym òun sọ pé mi ò lára ah ọlọ́run má jẹ́ kébè lára burúkú bíi tiẹ̀ yìí bó ṣe rí tí gbogbo ẹ̀kẹ́ rí dìndín dìndín yìí tí gbogbo orí ẹ̀ tóbi yìí àní dààmú tó jẹ́ pé òun ló máa ń ṣe lórí mídíà tó ò lọ bí iṣẹ́ ó ní nísìnyí ó máa wàá ṣọ update kú ni olófo àwọn ọmọ abẹ́tàmọ́dé Buhari gò máa ṣe update eh, sága lójoojúmọ́ ìwọ ìlú máa jókòó ti gbogbo ohun tó ṣẹlẹ̀ láti a to z ó máa máa bọ́ wọn máa ṣe update ni ẹ ti mọ̀ pé ó ti ọpọlọ ẹ ti yí ẹ ti mọ̀ pé ó ti ya wèrè ẹ ti mọ̀ pé gbogbo náà torí ẹ ti tú ó wà lónlì gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ lónlì lónlì o yẹkiyẹkiyẹki eh, lónlì o yẹkì lamẹ́ríkà oh, lónlì o lónlì lónlì lónlì. gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ẹ́ lamẹ́ríkà o gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ẹ́ yẹ aqui lamẹ́ríkà yẹlẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ́ yẹ kí o gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣáde lamẹ́ríkà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lonely o. depression ti setting ọpọlọ Ṣadé ti dàrú l'Amẹ́ríkà gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ó ń lólú o gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ètò ìdíkẹ́ lórí tẹ́rítìrì mi wọ́n dàbò yá rí pé kò sẹ́ni tó mú mi rí pé wọ́n lè mú mi pé mo dàbò yá ìyálákùyálá yá Ooh. <laughs> mo ṣe dábò ìyá ẹ ní tẹ́rìtìrì mi ṣé o ti ni mo tún ń rò mo dábò ìyá ó máa bò ìyá ìyá ṣadé ṣadé olóbò fífẹ́ lamẹ́ríkà yẹ kí wèrè olóbò rírun olóbò ẹ fẹ́ gan o ẹ ó lè lọ́wọ́ àǹkan ṣe tó bu ẹ̀bù ẹ tó bu kọ́kọ́ wọn àwọn ní pu lọ́kọ̀ ẹ̀yẹ ń ṣe yẹn kàn dó àwọn òbò àwọn yọ́yọ́ ń gẹ̀ẹ́sì kàn dó àwọn yọ́yọ́ ń gẹ̀ẹ́sì kiri nígbà tó ti tóbi jù ṣe ní nǹkan gbé síta yẹn kò jọ mí lọ́wọ́ àwọn tó jọ mí kò jọ mí rárá ọmọ èèyàn tó máa ń pè lẹ́ni tó ń fa gbáná èèyàn tó gbádùn tó full of energy wọ́n máa ń pè bẹ́ẹ̀ ṣe bó ní òun ló kéré jù báwo ni mo ṣe wá tún ń dẹ̀ láàkó tó o kàn ń ṣe update o kàn ń ṣe update o ń ṣe update kò ní dáa fún ẹ tọmọtọmọ bó ṣe jẹ́ pé ìwọ wá ìwọ kí la sọ ìwọ ń dárúkọ ìyá tèmi ta ló gúnyán fún ẹ tó nídọ̀ọ́bẹ̀ òṣòro ikú pa ẹ́ mò ń dárúkọ ìyá tèmi ìyá èjì èké ní ìyá ẹ náà kínní kan ẹ ẹ ọmọ yẹn ọmọ òun àkọ́bí àkejì kẹta ìkẹrin ó ti ya wèrè bó ṣe máa rí fáwọn ọmọ yẹn ló lóye sọ yẹn o báwọn ọmọ yẹn ṣe máa ya wèrè tán máa bugi jẹ yẹ kí wèrè lamẹ́ríkà ṣadé bó ṣe máa rí fún wọn ló ti sọ ó ti sọ destiny wọn bó ṣe fẹ́ rí fún wọn ó ti sọ. So ó ti sọ tiẹ̀ ti pọ̀ jù mo ṣú ọ̀pá àwọn tó jágbàlagbà mí gan máa ní bí n ti stargate ṣe fún yẹn mo like ẹ̀ tó já àwọn age mate ẹni mò ń sọ o mo like ẹ̀ pé wàhálẹ̀ ti pọ̀ jù ẹ má blame ẹ pé aṣọ ah, update látàárọ̀ ṣúlẹ̀ ni a máa bú gbogbo wọn a máa sọ̀rọ̀ kò ṣe kò ní nǹkan míì ni lọ́wọ́ àwọn àǹtí àdùnní lọ kọ́pì wọn ò lè kọ́pì wọn torí òun jowú òun ló fi ń bá àwọn àǹtí àdùnní ń jà ó ní pàwọn àǹtí àdùnní wọn ló kà wọn ráàsì bíi tiẹ̀ ìwọ ọmọ aláta ni wọ ọmọ elépo tó ń túgò ẹ tó jẹ́ pé wọ́n láti túgò ẹ̀fọ́ ni wọ ọmọ elépo ni ẹ wọ́n ní kí n mú nínú ìwọ àtàǹtí àdùnní àwọn àǹtí àdùnní lèmi máa mú èmi máa jùwọ́ sí gọ́tà máa dé Buhari máa má dé Buhari máa jù ẹ́ sí gọ́tà máa ti máa ti orí ẹ sínú gọ́tà máa mọ máa dé Buhari máa kíìsì ẹ̀ Lolori buruku ni lólórí burúkú nìwọ olófò nìwọ àwọn yẹn tiẹ̀ wà full of life wá tiẹ̀ rẹ́rìn-ín wá tiẹ̀ ṣe pé kí ni àwọn ọmọ jayéjayé làwọn ìwọ wèrè nìwọ ìwọ ti full of depression olófò nìwọ ìwọ lèmi ni wọ́n ń sọ̀rọ̀ sí <laughs> èmi ló rò pé mo easy jù kò ní dáa fún ẹ ẹni tó ní ko reply mi ó kórìíra ó yẹ ètì ẹ̀gbọ́n yẹ kí Ṣadé ó kórìíra ẹ̀gbọ́n mo wá ń retí another chat yẹ torí mo mọ pé o ti depress o ti ya wèrè o ṣe wá àwọn celebrity táwọn ẹgbẹ́ ẹ̀ kan ń sọ̀rọ̀ lé lórí ó ṣe jẹ́ pé ọ̀rọ̀ tó kùn ẹ́ ní tí òkun ló máa dá sí irú ìwọ èjì ẹ̀ yẹ kí wèrè ni ọmọ òṣì ẹlẹ́lẹ́kẹ́ dìndìndín lamẹ́ríkà ni tọ́lọ́hún ájì akọni olórí burúkú ọmọ òṣì yẹn ọmọ olóbò fífẹ́ ẹlẹ́kẹ́ yẹn ni ọmọ òṣì yẹn ni ọmọdé mélòó ló gbà lọ́wọ́ mi wọ́n ọmọ fifty two years first born wa ọdún mẹ́sàn-án ló gbà lọ́wọ́ ẹ ìwọ ọmọ játijàti first born ilé tiwọn kì í ṣẹgbẹ́ ìwọ yẹ kí wèrè first born ilé wa ẹ̀ kì í ṣẹgbẹ́ lọ́wádìí òun mo sọ lórí kámẹ́rà yìí ìwọ àti first born wa ẹ ò ẹ kì í jọ ń ṣẹgbẹ́ àbúrò ló jẹ́ sí firstborn wa àǹtí mi ló máa pe firstborn wa àǹtí mi ó máa kúnlẹ̀ ó máa kí ẹ̀gbọ́n tèmi firstborn ilé wa ó máa kúnlẹ̀ kí ni kò ní dáa fún ẹ ṣé torí pé o ti sọ̀rọ̀ o ti darúgbó o ti o ti darúgbó o ti rí jẹgẹjẹgẹ o ti rí yàmàyàmà ṣé òun ló fi ń rò pé àgbàlagbà kan ni ẹ ó ṣe fifty eight ní twenty twenty two twenty twenty three fifty one. Ah, twenty uh, twenty twenty four ṣe um, fifty two ló máa pé lólórí burúkú ọmọ yìí tó ti sọ̀rọ̀ ẹ̀ darúgbó tí gbogbo òbó ẹ̀ ti fẹ̀ yìí tọkọ ẹ̀ fi lọ ń dóbò níta lamẹ́ríkà àwọn ta amẹ́ríkà máa ń pè mí àwọn àlè ọkọ ẹ̀ wọ́n ń pè mí o wọ́n máa ń pè mí gan wọ́n ní fún ẹ jẹ gan <laughs> àwọn àlè ọkọ ẹ̀ ní kí n fún ẹ jẹ gan o àwọn alẹ́ ọkọ ẹ wọ́n ní kí n fún ẹ jẹ wọ́n ní kí n dáàbò ẹ pé lórí burúkú ọmọ ni ẹ pé ló ṣì ni ẹ kí n dáàbò ẹ ọ <laughs> ìsinmi lábẹ́ ah ah o ti sáyé down date ò ní jèrè hello mo kàn rà sọ̀rọ̀ ẹyọ kan òun ọ̀kọ́kọ́ òun ò mọ̀ rí o òun ò mọ̀ mí o lórí chat yẹn òun mọ̀ òun dẹ̀ láìkí ẹ̀ òun ṣe kinní kan ẹ̀ ó fẹ́ gé ajá ẹ̀ fẹ́ gé nébọ̀ jẹ́ onípolo burúkú yẹn nebo báwo ló ṣe jẹ́ nebo kò dẹ̀ ní bá mi dáa fún ẹ bó ṣe pèrè ẹ nebo yẹn ìwọ nebo nebo ta ni báwo la bá amẹ́ríkà ṣe jẹ́ nebo ara uk kò ní bá mi yẹ nebo ọlọ́run ò ní jẹ́ kèmi jẹ́ nebo lórí burúkú ẹni tó ti ya wèrè ọlọ́run ò ní jẹ́ kèmi nírú ẹ láǹtì àwọn àti tèmi òkín wa máa ṣe update every thirty minutes o lè rí ẹ̀gbọ́n tèmi àkọ́bí wa tó gba ọdún mẹ́sàn-án lọ́wọ́ ẹ̀ kó máa wá máa ṣe update ní every thirty minutes pé ẹlẹ́wọ́ ẹ̀ kíní kan sọ báyìí blogger c sọ báyìí blogger s sọ báyìí ẹ̀rí tó ṣẹlẹ̀ ní lórí instagram ẹ̀rí tó ṣẹlẹ̀ ní lórí tiktok àwọn ọmọ yìí wàhálà wọn pọ̀ o àní dààmú o àwa máa lanu bí ọsàn bí ẹnu tẹ́nu ẹ fẹ́ yá mọ́ lágbárí Ṣadé kò ní yẹ kò ní pension fún ẹ ah. eh, Ṣadé Ṣadé ọmọ òfò játijàti olùpẹ́ kò sẹ́ni tó lè ọ́fù fídíò yìí níbi tí mo wà olùpẹ́ mi ni mo lè ẹ́ǹdì ẹ̀ Ṣadé olófò ọmọ òṣì olóbò rírú Ṣadé Ṣadé orí mo tún rọ́ọ̀lù Ṣadé ọmọ játijàti <laughs> ṣàdéwèrè fúnra ẹ̀ oní depression tó ti yí lórí lamẹ́ríkà tọkọ ẹ̀ tó ń dún àwọn ọmọ àwọn ọmọ tó lẹ̀ pa káàkiri tó ló bu ẹ̀ tó ró tó ọ̀hún yẹn ni akíndéédé tẹ́lẹ̀ tẹ́ wá ń dó wa ògbóyàwó mi ti fẹ́ ni olóbóyàwó mi ti fẹ́ olóbóyàwó mi fẹ́. <laughs> <laughs> mo ní à ah, ah, tó sọ fún ní à ah, ọkọ ẹ tẹ ń bí fírẹ́ǹdì àwọn mo ní kí ẹ̀wọ́n lè kò yẹ kó rí bẹ́ẹ̀ o pé àyàwó ní ọkọ ọlọ́kọ ní à pátákọ ẹ sọ pé ó bó ẹ ti fẹ̀ àwọn owó bò tó ti ń rín mo ní àwọn bò tó ti ń rín <laughs> ó lọ lẹ́pa tó tínrín tí ò kì í fẹ́ pé òbò ìyàwó òun bẹ́ẹ̀ nu ẹ̀ ṣe fẹ̀ dágbárí bẹ́ẹ̀ lòbò ẹ̀ ṣe fẹ̀ tó ya ya ya ya mo ní ah, ah. mo ní bí mo ti mọ́ lọ wo píṣẹ́ mo níyà òbò ah. ẹ̀ máa fẹ̀ náà ẹni gbogbo ẹ̀ kẹ́ dìdìdìdì tí gbogbo ẹnu ẹ̀ fẹ̀ dágbárí òbò ẹ̀ ti fà ti slack gbogbo gbogbo gbogbo ẹ̀ lásìkò ojú òbò ẹ̀ ti tú gbogbo ẹ̀ ti tú ó ti dá ó ti dálẹ̀ ó ti da ó ti dẹnu kọlẹ̀ ó dàbí ìgbín tó ti bàjẹ́ tó ti slack elastic ti rí jájáradá èèyàn kan yóò dára fún ẹ ṣáàgẹ àmì ìyá gbogbo gbọndún ẹ ṣe ìyá wa wọn ni yóò dára ṣe ra wọn ọtẹ ti wọlé wọn ń ṣàdúrà fún wọn ni yóò dára fún mi ẹ ṣe ìyá wa lórí kórí ọ̀nà lọ́gbọ́n ẹni ọ̀gbọ́n ọ̀hún mi ti fẹ́ẹ́ ọbọ ẹ tán àwọn amẹ́ríkà ló pè mí o ọmọ ṣe láìkí ẹ ọbọyàwó mi fẹ́ gan mo ní àbòyàwó ah, yín ọbọyàwó lè àbòyàwó òun fẹ́ olórí burúkú ọbọyàn ló bọ ẹ ti fẹ́ ọbọyàwó òun ti fẹ́ ó fẹ́ dágbárí ni o gbogbo ẹlástíìkì ọbọ yẹn ti ó ti yẹ ó ti yọ mo ní ẹ àwọn ah, lẹpa òbó lẹpa òdẹ kì í fẹ́ o. Ah, àwọn tó bá lára báwo wọ́n máa ń táìtì báyìí ni ọlọ́run máa ń da kì í ṣe gbogbo èèyàn náà lọ́lọ́run máa ń fún o tó bù wọ́n máa táìtì gidi rà wá bá ó jẹ́ pé ojú o wa báyìí kò fẹ́ kò bó ṣe rí rèé kò fẹ́ rárá tó jẹ́ pé mo máa struggle struggle struggle struggle struggle ni pé kó tó wọlé wà máa lágídí ni à ní ṣe pé tọkàn máa igbó là gbogbo ẹ máa wọlé chukuchukuchuku ṣùgbọ́n má domi ṣáṣáṣá bí àwọn ọmọ aláta gbogbo ẹnu ẹ ṣe rí yẹn báwo lọkọ ẹ ṣe fẹ́ dóbò ẹ wèrè kò lè dó ẹ kò lè dóbò orò òbò ẹ ti ẹ ó ti yẹ ṣáyà òbò yàmàyàmà òbò ọmọ aláta òbò òbò ọmọ ọmọ ọmọ ọmọ alágbo tó ń kọ update every thirty minutes ara oko ó ti ẹ̀dà bẹ́ẹ̀ tó wà lamẹ́ríkà ó ṣe wá rí bẹ́ẹ̀ náà Chade, kílẹ̀ torí bẹ́ẹ̀ yẹn náà torí bí tó dàbí olófo Ṣadé kò dẹ̀ ní bá mi ṣe ìyá ẹ̀ Ṣadé ọ̀ ní mi yẹ ṣiṣẹ́ wà update fẹ́ kú ni o ó dẹ̀ ní ó kéré ẹ̀rọ ọmọ yẹn kéré ọmọ ọdún mélòó ní ìyá ẹ ọmọ fifty two ló dàbí ìyá eighty kí ni tó tẹ̀ máa ń já mórí náà àní dààmú ẹ̀yin tèmi àní dààmú owó is on life ẹ̀yin tèmi ẹ jẹ́ ká sọ̀rọ̀ àní dààmú ẹ jẹ́ ká kọ́gbọ́n àní dààmú àwa gbé skáfù òórùn sórí àní dààmú ẹ àní lọ́tún sáré kó tó dàbí wèrè bó ṣe rí jẹ́gẹ́jẹ́gẹ́. ó dàbí ó dàbí nǹkan nuwọ́ gbogbo ẹ̀kẹ́ rí díndíndíndín kò lè lọ sí jíìmù kó lọ ṣe ẹsẹsáìsì kí gbogbo ọ̀ránú ẹ̀kẹ́ ẹ̀kọ́ yọ ọlọ́ra lẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ pọpọ́f gbogbo ẹ̀kẹ́ rí díndíndíndín ńlọkọ́ fi ń yànlẹ̀ kákàkiri ẹwẹ̀kẹ́ wíwọ́n ni mò ń wòye olóòbù kú. ẹ wo bó ṣe rí ẹ wo ẹwẹ ẹnu gbogbo orí ẹ lórí tó bí yìí kẹ́ndì kẹ́ndì kí ló dé ìjọ́ tí ìyá ẹ bá máa bí ẹ ṣé Sisiria lọ fi máa bí ẹ ní báwo lórí ẹ ṣe tóbi tó yìí àwọn ọmọ Sisiria ṣe Sisiria àbí kí lẹ máa ń pè orí ẹ ló tóbi báwo lórí ẹ ṣe rí fẹ̀ tó tó yìí orí ẹ ò lè fẹ̀ tó yìí kí ọkọ má lọ máa yàn lè kí ló dé torí ẹ fẹ̀ báyìí ẹ ẹ̀kẹ́ rí pùpùpùpù ẹ. Eh? ti jẹun jẹun jẹun jẹun gbogbo oúnjẹ lamẹ́ríkà ọpọlọ ẹ ti yí gbogbo ọrùn ẹ ti kì mọ́lẹ̀ gbogbo agbogbo ara ẹ ló wú gbogbo ọwọ́ ẹ wú lọ ṣe ẹsẹsáìsì mẹ́ẹ́ borí gbogbo apá ẹ wá pẹ́ gbogbo ẹ ṣe wú wá pa leléyìí náà gbogbo apá ẹ tápá mi mẹ́fà kí ló ń ṣe ẹ lọ bọ́ sí jíìmù kó lọ ṣe ẹsẹsáìsì báwo la pẹ́ ẹ ṣe rí bẹ́ẹ̀ yẹn náà o bó ṣe rí dìndìndìndín ọkùnrin wọn ló fẹ́ ká mú lórí burúkú bíi tiẹ̀ tó ní lọ máa yàlè nígbà tó jẹ́ pé tó bá sùn gan lálẹ́ gbogbo apá gan máa máa apá tó bá tó bá kápá lọ́kọ̀ gan gbogbo ohun máa máa ru ọkùnrin yẹn ni aya sásálà fẹ́ mi aya lóun fẹ́ lọ ṣiṣẹ́ ṣiṣẹ́ níbi kan lọ máa dóbò ń bẹ olófo àní dààmú ìwọ ó dẹ̀ máa dààmú kú ni ìwọ yẹ kí ni ọmọ òṣìṣàdé olórí burúkú á máa dé àwọn ọ̀dọ̀rọ̀dọ̀ kiri àwọn aṣọ ẹ̀lásìkì wo ló wọ̀ iná àwọn aṣọ ẹ̀lásìkì tó ti ń wáṣọ ẹ̀lásìkì pẹ̀lẹ́ bí ó lẹ́nu ẹṣẹ́ wá fẹ́ ẹ̀bẹ́ yẹn ná tó tó gbó ètè ẹ̀ Àbẹ̀ní adé ní ẹ̀wẹ̀ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kó bọ́ta kí n tún bọ́ta ẹ jẹ́ n lọ cháàjì dìváìsì mi kí n bọ́ta fún mi báwo ni gbogbo ẹnu ẹ ṣe fẹ́ bẹ́ẹ̀ yẹn ná <laughs> àmì dààmú ẹ̀yìn tèmi ẹ̀yin tèmi how are you ẹ̀yin tèmi welcome on board ẹ̀wẹ̀nu àmì dààmú ẹ̀yin tèmi welcome on board ẹjọ́ kọ́ sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ yìí welcome on board àní dààmú ẹ má bá wa máa ṣí ẹ ẹ bá wa pírẹ́sì lọ́fọ̀n láìka àní dààmú kò ní dáa fún ọ dẹ máa dààmú kú ni ó máa dààmú kú ni Ṣadé ìdààmú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láyé ẹni òṣè àìrójú àìráyè ó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ṣẹ̀ṣẹ̀ setting sáyé ẹni ó máa dààmú kú àní dààmú tó ó máa dààmú kú ni olórí burúkú adójútọkọ ọkọ ń ṣe speaker i want to be a speaker too ọkọ mi ń ṣe speaker ẹ jẹ́ kémi náà lọ ṣe speaker ẹ wá ń ṣe mi ìfẹ́ búbọ̀ dáhùn ẹ̀ bọ̀dáyọ̀ òṣèlú ẹ̀gbọ́n mo ju mo jùlẹ̀ fún yín ẹ jẹ́ kí n máa lọ ẹ̀gbọ́n ẹ̀ ṣe mí ẹgbẹ́ fún ẹ̀gbọ́n yẹn ẹgbẹ́ fẹ́gbọ́n yẹn kò ṣe mí mi ní bẹ́gbọ́n yẹn irọ́ ni ò ní kí n bẹ́gbọ́n yẹn irọ́ ni mi ní bẹ́gbọ́n yẹn mi ní bẹ́gbọ́n ìwọ ló wá ìwọ ló ta sẹ́mi ìwọ ló máa ń ṣe update màmá ní tí ò kún ẹ́ tó bá yẹ kí bọ̀dá yẹn nice ó yẹ kó correct ẹ pé mo ti máa ń sọ fún ẹ pẹ̀lú update orí búkú tó máa ń ṣe yẹn àwọn celebrity ò ṣe máa ṣe update lórí wọn wọn máa ṣe update lórí àwọn tó wà ní side ìjọ kan lọ́ máa wá bá ẹ lọ́ máa sọ̀rọ̀ wọn náà ìwọ fẹ́ ṣe update kan máa comment síbẹ̀ kan máa bú àwọn èèyàn o dẹ̀ ní sọ pé ẹ má ẹ má ẹ má bí ìyá alájẹ courtroom tó máa ní à ẹ má búyàn bí o ẹ má búyàn bí o ìwọ ò ní sọ bẹ́ẹ̀ olófo ni ò ní ṣoríire tọmọtọmọ ẹ má búyàn bí o ah béèyàn pè wọlé gan tó fẹ́ máa bẹ̀rẹ̀ ebú tó fẹ́ manipulate ìyá alájẹ àyà alájẹ máa ní ah àǹtí àǹtí ah no no no no no no akọ́ tiẹ̀ mọ́ lẹ́nu ni ah no no no àǹtí mi sọ fún yín pé mi ò gbà àǹtí mi ò gbà mi ò gbà eléyìí a máa bú gbogbo ohun tó bá ti ń ṣe ń bí a máa mú lọ sórí platform àníkọ́ àwọn máa comment wọ́n máa búlì ẹni yẹn wọ́n máa sọ̀rọ̀ ẹni yẹn ìwọ ò dẹ̀ fẹ́ kọ́ sọ̀rọ̀ mo kàn dẹ̀ sọ̀rọ̀ ẹ fún ìṣẹ́jú five minutes lásán pé tó ń ṣe ò dáa yé gbé gbogbo tó bá ń ṣẹlẹ̀ ní sáìdì wa bí kò máa lọ gbé sórí platform kò máa sọ̀rọ̀ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan láì dáa a wá máa ṣe bẹ́ẹ̀ ni pé òun ò bú wọn irọ́ dẹ̀ ni ó ń bú wọn ni ó fẹ́ kó kọ́mẹ́ǹtì kan máa bú wọn ni ó expose wọn sí bully ni stylishly ìwọ mo dẹ̀ wá kàn sọ̀rọ̀ five minutes pé n tó ń ṣe ò dáa ò wá fẹ́ àmọ́ ìwọ ṣe kí ni ìwọ lè gbà kọ́ máa búlì àwọn èèyàn lórí pláfọ́ọ̀mù tiẹ̀ kò ní bá mi dáa fún ẹ ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n máa lọ ẹ bá mi share video ẹ bá mi press lórí love and life yẹ kí wẹ́rẹ̀ mo ṣì ń bọ̀ mo ṣì padà bọ̀ lẹ́yìn ní ègé wà fún ẹ ìwọ ló.